علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنني يوشو رمضان إنه ما يقوفع إبدا 1437 هجرية أشهر جون أشهر كفا يعني لو بنيوكا ìwọ̀rọ̀ 2016 karatu a èyí ni pé ọjọ́ anyakwa lè oyí ayàfitálàkà tí lèkúdú ayàfitálà lẹ́pìtì èyí kẹta ọ̀lálẹ́ omi iye kàràtìlẹ́ ṣùgbọ́n ayàfitálà lẹ́ ohun àyádàbẹ̀kwa lójú ní pé ọjọ́ náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما جروا به أنفسهم لو كانوا يعلمون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آية إجدي ومشاهد لك يوميج آية لك يوميج في سورة البقرة تبارك وتعالى ينهي واتبعوا taka mama chini libo ami yehudu moja kola bayo ma libo ma taqlu ma tatlu shayatin enwi kame bili ba ala mulki suleiman ni ajope ya anabi suleiman ẹn kàmi ìbílí gba wọn yóò fẹ́ suleiman lẹ ẹ̀yìn lẹ ohun àmà alìbọ̀ àmì yahudu lànàtòláhì aláìhìm àmà ma ń níjú wà ní àdínì ọjọ́ tó dálẹ̀ wọn àdú ohun ma kọlọ àdínì ọjọ́ lè fi ma ké bí anabi suleiman aláìhìsàlámù ṣeun ka níbi sallallahu alaihi wasallam akọla kì í akọla lugbo a níbi suleiman báyọ̀ wá pé ọ̀lẹ́ nílẹ̀ níbi suleiman ti káàkiri ń gẹ̀ẹ́jì ilẹ̀ ẹ̀nà ẹ̀nà mẹ́rin níbi suleiman fi ẹ̀hùn kẹ́ lulẹ̀ ẹ̀gbà suleiman pàmò kó ìmọ̀ máa ṣe mọ̀ because ọ̀fẹ́ tú suleiman ẹ̀ ṣe síhìrì ìfàmù ìfàmù ọlọ́lá fún ẹ̀ nẹ́ẹ̀dù sọfẹ́ yìí ọmọ yìí nìyí dábàlùkì wáyé fi ọ̀dákàdá imamu awufi igbaafu abdullahi bin abbas yanihi wa kana hina dhahaba mulku suleiman irtadda fi'amu min aljinni wal insi owe kọjọ gbọrọgbọ wà níbi suleiman tẹ́wà owe lẹ́fẹ́ taki ọ kàfẹ́ àmì amaljẹnu bámu ni marida ma kọfadi nìma wàtẹ́bà òṣèhàwà takmasí nílẹ̀ bí amẹ́hun yíò hó duniya فلما أرجع الله إلى سليمان إلى سليمان ملكه أبى الله موفى سليمان دودا بمويبا سليمان دابي وفى وجتوي وقام الناس على الدين كما كان أوان سليمان أمنا مدى بأكد با ديني دبال كما أتي بابا سليمان أشما واحد تجي إنو تكدا ظهر على كتبهم fọ̀dẹ̀fẹ́nà ìnàmọ́ ságàdá wa kò máa owó kàníbùsí lè máa nù máa owó jù kó yọ ọ̀fẹ́ yìí amébìlì ìnà ságàdá ojú yìí kò máa tí ní ta ságàdá sí ma táàmà tí ní kọ máa ó kọjọ ní pépà ọwọ́ ságàdá ọwọ́ máa kọ ní. abàlẹ́ suleiman iná dàbí agìnà dàbí ojú ọ̀fẹ́ ilé àkówé pẹ́ kọjọ owele ichi nnukwanụ ha mebili ichi jualali nwụmalie na anyị sihiri kpọrọ takada sihiri ojujuji ma kpọrọ takada enwukuma kụdama kụdama takuma neduchi ihe makuma mụ n'obule enwekuma kụdama kụdama ka okuma ka anyị tama dọkọ kpọọ ya ahụ enwekuma kụdama kuma tama bụ mụ rada takiwọ kunegide abata kiwọ kimu ya ma rapụ nwụneli alụkuma dụ na igbogali alụkuma tigbo na máa ìgbẹ̀lẹ́ ta kẹgbọ́ kẹlùkú alùkùnmádùnú mùwéjú omi alùkùnmáàtàtà bí alùkùnmáàtìwúyẹ́ alùkùnmáàtìgbónímàgbòtì ọ̀gọ́dúwà mú ìfàmọ̀lúdù ìgbàkóṣáká ma ó kọ́ jẹ́ ìkẹjẹ ìgbì máa bẹ̀ẹ́ ìkẹjẹ kọ̀bẹ máa bẹ̀ẹ́ ìkù máa gbó orí tolí máa bẹ̀ẹ́ ìkẹdọ́lá ti gbé kẹlẹ̀ yọ̀rá ẹ̀wọ̀lẹ́ tó kùnmà kọ́lọ́ tákàdá jọpa kú jáká ẹbá iná wójú ọ̀fẹ́ kàlìsìlèmán náà jọwá ẹbá fẹ̀dẹ̀fẹ́ na àtàtà kùrù sí ihe sìlèmán ni ẹ̀wọ̀lẹ́ pàkújáká ìsẹ́bùlà dó ìyókà ọmọdàmá pàkújáká ọgá ní sí ọ̀fẹ́ tákìlẹ̀wọ̀lẹ́ ọmọ gbọ́dọ̀ àmúnẹ̀ pàmà àlìjẹ̀nú makini tija no takada lele tama hao takada lele uzi alevi sinema kama enihi otakada ike ile ba hadha kitabun min Allah takada isubo yonge kuwi nazala ala Suleiman ongojo edurogu ani Suleiman au umzila ala Suleiman madurogu Suleiman wa fahu anna liman ya mutaka da idu maja idu muwa ka alin fa akhadhu bihi ma goyo taka da lenyo yo faja aluhu dinan tamma mele mtu taka da dini wa alukolo alukolo ke bilia chama amemwe kwa kuchaka ke bili kama bili kwamba aljanu <coughs> taka da sihiri ya ko waji abi sliman wali ko mara ngonya mkuturu <coughs> taka mun ko ya ni takada ojú ẹ̀dọ̀ ọ̀gbọ́n suleiman lù ohun tó takada díìnì máa kùmà lè wọ́pẹ̀ ẹ̀yìn olùká kùmà dúwà olùkálẹ̀ àti ẹ̀kọ́kàmẹ̀ ẹgbàkàtí olùká wàlọ́kọ́dìfẹ̀tẹ́n náà suleiman wà alkọ́ìnà alákùnsí yìí jẹ́sẹ̀dán tó màánà ọ̀gánà ọ̀gánà mọ́ọ́dẹ́kẹ̀ yìí jìnnà mẹ́gbẹ́lú Allah tabaraka wa ta'ala ina ma tajuma Suleiman takma mi wa alfaina ala kursiyihi jasadan takma mi o ne mune ka du abaki en ki nore la mune ka mamudu mamda gu o ya peto fe ama re re re kuma na de mana do eni la gu ja peto Suleiman taki lijiji e hajuma kede imdabi abụọ ojo kai o ke babo gide yanyo mi obi o gide ya nya nya du ni suleiman ya ikpe nere le o mama ha imdabi so omo ye nya gboluka fe ani suleiman hatama e ma ni ilika ma ani suleiman titi ilika ijade du chofe ta e olukale ilika ya dumo ya onka mune takibili ya ima asiliman kunyola asiliman diki gwala ima asiliman kunyola ya ra karabo oyo oya ngire yenhi wedini kangu nko oya ya mudum ilikaki adumi ujimo ha pabuma amewe amela ameudendu o machine to bike takibili ma de bani asiliman mo heba so olile ikali jumishi ibilinu payo ya bani asiliman bo penu tudale ma da nabi sulaiman wa kini kafirin ya ce yin Allah tabaraka wa ta'ala inhi wa ma kafara sulaiman eh sulaiman shi kafirin shi ne ruka ma gba ojú ala gede ya takada ibn kafir shi nana al oloju ni di oloju ni shi bot ay ho ka won bo ayo me wa ma kafara sulaiman Allah ta'ala inhi sulaiman ishi kafiri mushinu bimaana suleiman ishi sihirin ishi sihirin walakin na shayatina kafaru ame bili amashi sihiri amashi kafiri bimaana ashi kafiri ashi sihiri shi kafiri nje ashi sihiri kafiri nje yuallimuna an-nasa sihra ami iblis ama di sihiri nga mu na yi ama di sihiri ama do nga mu na yi wa ma unzila ala almalakaini manyu enwe kuma do ro gwa nga mi malaiku meji kwe ba ibili before take gbe ma we wa o ma dengele ro gwa ko yi ma do ro gwa nga malaiku meji bi babila o jane haruta wa marut haruta wa marut ma dudu ma ki haruta ma marut ongi ene ko madwa kini al-hasan al-basri yin ya weko ewe ke bili gba eh ewe ke bili gba ngajo he suleiman le se gba ya gbo ogba o kini gba won inu ọ̀tàgàdà rẹ̀ ọ̀tàgàdà ẹ̀hùn kìkọ́ ọ̀tàgàdà tàbí sulemanu kó gbà jìlẹ̀ ẹgbà alhassan albasar yẹn ni ẹ̀hùn eh, kì bìlì gbà ńọ́ sulemanu ẹgbà lẹ́ẹ̀bà kìdí ọ̀tàgàdà wọn lẹ́ẹ̀bà ṣẹ́hùn mẹ́ta eh, ògbòrò dọ́ ilẹ̀ agbọ́m dọ́ ilẹ̀ agálì dọ́ ilẹ̀ ògbòrò dọ́ kò ti bí yányányá ìwọ́n dé hùn kọ́ wàsúlùtún àsíhìr ọgẹ́lẹ́gẹ̀ síhìrì kò ṣe ìfàmù ìfàmù ìwọ́n dé ọ̀tákàlà lẹ́lẹ̀ wàsúlùtún alkòhánà ẹ̀kẹ́ta àtẹwọ́dọ́ alùpùpù àkàṣẹ ẹgbẹ́lẹ́ka ẹni fire in the name of jesus hallelujah ọyọ́ ẹmọ́ làádúnkà ẹmúdùmù ẹ́àkóǹkẹ́ kàánwẹ̀ ẹni ẹdẹ́ mi kàmí àdọ́ àkíní suleiman suleiman wọ́n gbogbo máa dún háyà yìí ẹni ẹdẹ́ mi kàmí àdọ́ kí suleiman suleiman wẹ́kọ́ àná ẹ̀ àmìnà àbẹ́kọ́ àná wẹ́kàmí àdọ́ ẹ̀jà àfárùkù ẹdẹ́ mi wẹ́kọ́

shi aka na ga ta ma ja minu ina yana shi nake yau alkohana a ce ga gida ya ce ya mai sojin haka yi amma kwamon kinin o kace yi ya kwamon da wabi ya o kace eh àmọ́ tí ó yí mẹ́ya ní oòrùn ọjọ́ ọjọ́ gbọ́ndẹ̀ nílẹ̀ lẹ́gẹ́ ní ẹ̀rùn lókùnmẹ́tẹ́ lọ yọ́ kí jẹ́ ọmọ ooo àdúwà tí lè lè jẹ́ náà ọ̀là àbúrò ajúgbó àdúwà tí ó gùn ìṣẹ́ ní ìtọ́mẹ́sẹ̀ àdúwà góòlù kákí àtẹ́wọ́n lè mú dúbò ẹgbọ́ àtígì ní maṣíní dúdú nẹ̀ maṣíní kàún ìhàyàngọ́ ẹ̀dọ́gbẹ́ pẹ̀sìbọ́gọ́ ẹ̀dọ́gbẹ́ ìhàyàngọ́ ẹ̀dọ́gbẹ́ ẹ̀wọ̀n gbọ́yà ní àti ọ̀tọ́lá ọ̀tọ́bà ó máa tẹ́tìlẹ̀ ṣe àfihàn alàmìlì ẹ̀wọ̀n yíká ìbìlì ìgbà ní suleiman lẹ́ ẹ̀ngẹ́lẹ̀ ohun máa ṣàlẹ̀gbọ́n yìí ọmọ akẹ́fọ́ra suleiman ìbìlì na ṣe àfihàn kẹfọ́ àmà àmì ìbìlì àmàṣí káàkiri yìí yu'allimuna an-nasa sihra amma kamu ne alkuma shi famu wa ma unzila ala al-malakaini ma ya men kuma gba ni amajo meji alkamala ku bi babila o babila harut wa marut maru de ne ke ka kini harut maru de ne ke ja kini marut abla ibn abbas yani inshallah edi sihiri rogunu inshallah uchele edi sihiri rogum wala anzal ujele tudala wa ma kafara suleiman jaginihi wa ma unzila ala almalakain bi babil haruta wa maruta ma ni nafi ni sheyi ma unzila ma do rogu didimin nga mi mala ku meji dur uyane babila haruta wa maruta dabalu ka ma kile ma fi ne ma do gun bole o ma un ma dan do gun mo gan abuka ga ni i enul ka ka ma egba ma dan ro go gan lo chuchi to da mela ku amela ko jo la ma ka won jo ati to ma cha ju amela ku lele ama ka egba egba ni chona ni ẹ̀bà kò wá tí ni tíọ́nà níbi ádámà yìí a máa kàwọ́ àkó ẹ̀kẹ́ tíọ́nà níbi ádámà náà àtẹ́jà alù fi ha mẹ́yìn sídú fi ha ọ̀yẹ́ síkù dìmá ọ̀làkàmẹ́lá ẹ̀kú kàrí ẹ̀bà lókè wọ́n fi hadith abdullahi bin umar قال الإمام أحمد بن حنبل في مسنده إمام أحمد بن حنبل أنكايو تكاد مسنده ينهي يبالك واي في رواية عبد الله بن عمر ينهي òun gbọ́ ka níbi sọ́lá rẹ̀ sọ́lá máa kàkẹ́ ìpa kọ́ ọjọ́ di àníbi ádámà tó yá rẹ̀ amẹ́lá kó sí ní kò mà sí ní kọ̀m̀plẹ̀n ẹni rọ́bánà láhàánú ọkọ̀ lẹ́ka mi bẹ́ẹ̀ ni ádà òun dùn àálìbẹ́ àákàlìkó ẹ̀ta àmọ́mọ́ níbi ádámà lẹ́lẹ́ aláwọ̀ta aláka amẹ́lá kó àkíní tọ̀ṣẹ́ kì dáhàlẹ́bà mẹ́mẹ́nẹ́ méjì rù mẹ́mẹ́ má tó dùn agbolo ka ebo ọjọ ọjọ aláwọ ká ọmọ àtútọ mẹmẹlẹ méjì ihu mẹmẹmú sí àtò dúnìá àtàlù nípa ọmọ ìlànà àbò torí ká máa ka ká má ká ló já nìké fọnà ń dúró kéfà yà àmàlà ya. na mami olùbìlẹ́kà ọjọ́ mú lòun ní ṣe àjọ máa ma ìlàwò ìwọ̀n ọjọ́ ọdún àlè tàbí ìlàwò lẹ́yìn orílẹ̀ àwọn olùbìlẹ̀ mùsùlẹ̀ lẹ́hùnmá azúhara ìmúra àtẹnumìn àtẹnumìn ma káàkùnmá mú ma ilẹ̀ mamudu ma mami ìlàwò lẹ́dùn tóun tí iya ìyà àtẹ̀dígbẹ̀lẹ́ tàbàlẹ̀ dak ya karbuma fa ja'atuhuma ya karbuma fa sa'alaha nafsaha abu no bilagi dai ko tu guma da ta kama meji mashini bi ka gini ono bilai ke ke ke le pamda eh amma la kumi jile mashini bi akuno bilai ke ke ke le pam ma ni mashini tungejun takono bilai ni la wallahi hatta taqtula hadha sabi onwa je je nche bakano ni kimo makikili jere ko kuma ni wallahi la naqtulahu abada awa abado magde pano ani ki kulun takunu blengo le monda ga karbuma ino shaote ina karbuma ni to shengu mengi jumu meti ni temumi me ote gide mo bayani la wallahi abako ama jejen ama ngoten ama ama ngoten ma ko ma ko ne ma ma ma ni ko la ko no ni na kara ma ci o de ci da eni hi ma ite bochi ma wala ma ite ko yo sha ni ko de un gunu ma ci inu inu ko la ke ya bele maa ka ma wala le ko lile aje ya do no ma ya ma ma ka

mun bilayanihi wallahi ma taraktu ma shay'an abaytumahu alayya illa qad fa'altumahu hina zakartumahu unge bo kojo en kame akame atini kun gwa bo ko ba me ame akame atini taka me kete ni wi da me oledu ame che babu chaka ame an ko temo ame one pa ame o temo me ko temo bani takuma wàtò ojú àzába dúkù ẹ̀nẹ́kọ̀ àdúgbàmà ọdí òdúnni aláàmà àmà àbàzába ọjọ́ ọ̀nàjọ́ ọ̀run àwọn làgídẹ́ bá abu hatim ibn hibban ìgbà ikọ̀ àmọ́ ọ̀làyọ́ mẹ́mẹ́lẹ́rún alhassan kubu alhassan an sufiyan an abubakar bin abisheba abubakar bin abisheba ní gbogbo wọn bá rẹ̀ ẹ̀lẹ́gbọ́n tọ́ báyìí ni ọ̀lẹ́gídẹ́ òun mẹ́rọ̀ kò pàtó lè àmúrùkálẹ́ ọ̀nà yòjì dúkì wá ní ìgbìdẹ́ ìwọ̀n mẹ́rọ kò pàtàkì aláwọ̀ta aláàdà ọjọ́ òun ọ̀ṣẹ́lọ tó olùkágidẹ́ màdúwá ọ̀nà ìsinádọ̀ wọ́wọ́wọ́wọ́ nígbà mẹ́ra ka ó kété kàdúwálẹ̀ ilẹ̀ṣẹ̀ ni ina wate dagnum bila wate udaba kidaku eh فعلمها فتكلمت به فعرجت من السماء فمسحت كوكبا اذا بمدي او لو شكو يد مدي لو لا وهذا الاسناد جيد ان اسناد كده اسناد شينيو ابوك ما ورجاله ثقات ابوك ما ما دوفا ما حديث يوا امين اوكو اوكو ماشي àdìsí àwọn ṣọ̀kọ̀rí ìbùn mi ṣe gbìtìgbìtìgbìtì ẹ̀lẹ́kọ́ tòtòrò alẹ́ ẹmẹ́la ikú méjì ilẹ̀ ọjọ́ kúmárò gbóójá alẹ́ dábàlùkì ayàkìdẹ́ ìgbà máa kàmù ní síhìrì wọ́n máa yọ alìmánì mi náà hadì ẹni dúkù máa kọ́ síhìrì máa kọ́ òun àtàyàkùlà máa kàrin lẹ́gàdínhìn innama nahnu fitnatu amma ba ajuma ngoje kama ku ke usabe ajuma le oje kama ke utajuma me me ya koje ojuma mera tudala ibe makama ne kama tunwe ya kini bala takfur ekiti kafirin ekoche ifamu ifamu gide ekoche ba beke mu di فيتعلمون منهما أمون أكون شكوكما ما يفرقون به بين المرء أنكم أدو تقولوا أقوادي ما أدو شداروا أقوادي أونه وزوجه فاي أكوكويا أنكم أدو شداروا أكوكويا ماشيني كوشي تو tude gbakene ka horo bene ibo ki achini shuku anabi sallallahu alaihi wasallam chi je ka kisihiri domo qur'ani chi je ka kisihiri domo ya chukoro hadith alebice jega gini sihiri ifamu kuma ata kuma ce yi ya ci ya alle oji gaskiya to ma da di imani ko ma ban lan yi yo ran amma emi imani le du en kuma ti du mayu imani le ta ki imani le kinu kwa shiga gini wa ma hum bi bihi min ahad amma ci famani ka je ifamu ma hukuma ci ni ka ta ka ya karbe ne dutan kuma wala kanya ngini ngini ngini ngini kila kije jini choga mm e illa bi idnillah sidi ku to no yo sidi ku to no yo e gba ko yo ake on leji tukolo tagi atukolo tudale ala alhaqiqa ujo ko ko e, e ki de ba o da be ro yo je le ni ene ki di ko وكانوا نية ya تنين ويتعلمون ما يضرهم أما شفاهم ما كوشة وكيني كوشة كبوما ẹwọ́n ìkè àdàkà yàkẹ́dẹ̀ bó má torú àtà ìṣe ìfàmù ìṣe ìyá taka ma aljannu abe kama ibili ta ma je kuma shine fi koro eba inewe ka ma gba kugbo eta inewe ka ma gba kugbo enu eju e neju mane ka kini weke gi nju e ka ma du ku ke gi biwe ka ma du ku ke agogo ne kele ka ma du enu meta e o ka ru ma ee eh, mụ ma akwụghị tọgbalụ achata kwaghị ma ya gburu ya amadunwe kumfo ya kunu amadunwe waya koya unyi gida go chini jo abajo erere ni aju bote o e eh, ya agbo o ku kana ya ji ma ma ko ko ne e cha ke ni to be ki bi un kemda fi gulelen ibunga e nga bunga me kote to man biye du gote ngun ụmụ kem dene bete ita e kana kola bete ba kamu ne ma kola bete ni ti ba we ma kola bete ro ti ngun go dene bete usi bete unwe chiki usi geje gide usi bete de man e bete gula me

ọ̀tọ̀dáàlẹ̀ wọ̀láyọ̀ kọ̀wọ̀ ẹwọlẹ́ àkànyà àdùkẹrẹwẹ́ iná ìnìkú àṣẹ wọ̀làkọ́dà alìmù àbúkù máa kọ́ṣẹ́ ògidẹ́ yìí máa ṣe ń lẹ́wẹ̀lì ṣọ́rọ̀ ọ̀gá kẹ́nẹ̀kì ajé ìgidẹ́ yìí ya máa lẹ́wọ̀ fi àṣírọ̀

agbada bɛ naa kini o de le kuma kaa jɔ kuma ja se yi òun si famu isa lɛ nu ifamu isɛtukpalu o de lu tɛ kuma kɔnɔ lɛ famu isɛtukpalu o de lu tɛ kuma kɔnɔ lɛ sɔgbɔ do a ma si famu isa ma n'o de lu abe kuma yi sɔsi masa ti sihiri masa ti fa masa kɔse fa. àmà àpá onúgbòlùgbò màṣá kọ́ṣẹ́ ìfàmù àbí òkùṣẹ́ pọ̀ ìfàmì ìmà àyàṣẹ́ òdì ìjú ịma nà máa dùṣẹ́ ọ ìfàmì ìmà yìí tó ìmúdùgbò ìmà ní yá kọ́ṣẹ́ ìfàmù kó bá tọ́lá ìfàmì ìmà lẹ́mà yìí tọ́ṣì àdọ́mọ́ kàáyé kàáyé mú máa mójú wọ́n tẹ̀wá ní ẹ̀ wọn iṣẹ́ àgàtú máa ń sí ìdọ́mà máa ń ṣe òfúlàní gbíṣú onúgbà ọmọ amísìlámá ohun àti ní kàṣílì ìdábẹ́ni kọ́wọ́ ká bí wá palẹ̀kẹ́ àtàtàkì àwọn akọ̀lẹ̀ ohun kẹ̀ máa ní ká gúrú ni bí rẹ̀ ọgẹ́lẹ̀ akpa dẹ́ngẹ́nẹ́ kí àpáyà bẹ́ẹ̀ ní gidẹ́ dámà kíni kí á lè gidẹ́ àpàyà kí ọ̀wọ̀n wà gbọ́rọ̀ olùgbòlùgbò kùránì òun tí ìjọkàtí kùránì pa máa ní àpàyà kí òun tí ìjọkàtí kùránì ilé jẹ́ tákọ̀kàtí kùránì lọ òun lẹ́ òwò abáyọ̀ ìtàpẹ̀tẹ̀wò àpẹ̀tẹ̀ àpàyà aya qur'ani inike gbaa aliyu yoda mu odu ehun ko odu a odu a mu ne iko ale ya ala ko ba be kala kiti ko dale to ti yudi ngala kiti ini ke ko pen mo tenile ka ga

ọjọ́ ní ìkùtùlù kí pèbè gẹ̀dẹ́ ìpẹ̀pẹ̀ rẹ̀ dánú ẹgbẹ́ tí nàdó arúgbó arọ́jú àti èyí máa lẹ́nu àà ẹ̀ka abẹ́ni kàámẹ́ lẹ́pẹ́ bìgó ìtìgbọ́ ha lẹ́wọ̀n ayé ẹ̀wọ̀n ẹnu jínú àmà pa tó sí àmà dìlù pàmẹ́lẹ̀ ẹni kì ágbèkùrọ̀ àni kì ágbè kì ágbè kàábè ya ọkà tàbára sórẹ́tìtò

àbẹ̀kúkọ́ ọlọ́run ipò wà ní ẹwọ̀n mẹ́rin ẹwú yọrẹ ẹ̀kọ́ di ẹ̀lẹ́kẹ́ mọ́kà ṣẹ́wọ̀n jùmọ́dé transfer ọkẹ́lẹ́ ti 18,000 naira wọ́n náà jùmọ́dé transfer ọgọ́dé na ha yìí ń ju kẹrẹ̀fọ́n dùn òun ọkẹ́lẹ́ ti 18,000 naira ń àmà bàrẹ̀ ìmúdọ̀ ọ̀gá ẹ̀dínlẹ̀ kìí ṣe ẹ̀lẹ́ ti 35,000 naira iya mudi pa ina ti 85,000 naira only eji 85 naira na elu pa bale kun 85,000 naira 85,000 naira ki manya na otu a ndị na ma ya dukwa anyị ma anya ya dị nlekwa adụwa ịjụ ama ya ịmụ ịmụ ha chikwekwe na ịtọkatụ bụ ma na ama yúdùn yúdùn yúdùn yúdùn kì yọ lẹ. ó nígbà káyà áyà ọ̀gẹ̀ tí ọjọ́ yà yúdùn yìí sí ìrì nǹkan máa ṣe yìí ata ìfam àdúrà kàkàgídé bá àti ányá ṣe yìí òtílẹ̀ àpèlúgbèlú dé àdúrà àdúrà gẹ̀dẹ̀ dé àná òtílẹ̀ dé enyi ya nkwa dia ni kumanya pada wale tambah terbalik máa ìkọpa àbàkúmà òkúlùpa ọdún ẹwùkàkì adákùnrin kì áàrì gbogbo ojú tọ ìdí ha ní ọmọ adọ́ ọmọ àrùsàdọ́ òwe aládìíkà kẹ̀yà gbí hàn jẹ́ àti wọ́n fi tẹ̀mọ́lẹ̀ ààyè máa ní ẹnì kẹ́dẹ́ ẹ̀yọ ọmọ ẹ̀lẹ́ ọmọ ẹ̀lẹ́ ẹ̀mukúyí kọ́lọ́ mẹ́ ẹ̀yọkọ́ ẹ̀ṣẹ̀ mẹ́ tòdà alẹ̀ kàmáyà ti kọ́lọ́ lẹ́ amẹ́kẹ́ ẹ̀lẹ́ dismiss abisaliye dismiss màkàlẹ́ agbábọ́kọ́lọ́ tí àti ìpàlùjẹ́ tọ̀mà àpòjíkò ewu tí ní wá sígiri tánúmẹ́ kọlá sí fíjì kúmẹ́ kí gínégiri mà àpòjíkò ọjọ́ ìtagbàdé àfiṣẹ́rẹ̀ bẹ̀ ní adama tó ń kàmú nẹ̀ kọ́ ṣẹ́jọ ẹ̀dẹ̀ ẹlẹ́gì ee bàbá mi àti bàbá mi

ẹ àgábú kíyọ aládìkà láti bí ìrìnlẹ́ mẹ́lẹ̀bí àwọn èèkù ẹ̀lẹ́kún ẹni ya ẹni orímọ́lá ajáhùn ẹ̀ta ẹgbẹ́ ẹ̀tọ́gbẹ́ ní kí ilé láti kọ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ akọ̀yàlù jàgbà báwẹ̀ ńlọ́mọ́ ẹ̀rẹ̀ ayatu kursi o wallahi mu dogo ngi ha mu acha ko ye ko ye yin tan dara mu ne mino ya a le yo so yo nu eh to en gum da le baba e du ma ido ido o nge wa a le le nge bu je de ta na ha na tí wọ́n dìdọ́ lọ lórí àyà kùránì ẹ̀hùn ká àyà kùránì pọ́lá wọn má ṣe gẹ̀ ní ìdọ́ ájí tí a mẹ́rin kàkàgídẹ́ ìbá lítàfi síìrì kàkàgídẹ́ ìbá ìjẹ́ ajá ìfútẹ̀ èyí ni lógún àbájọ àmàlùmájìrẹ̀ ẹ̀bọ̀ tí makíní yá síìrì síìrì wá kó ojú ọ̀nà alẹ́kùgbàgbé máma ìmáàmẹ́ àmì ìbílí àmàlẹ́ síìrì wa wọ́n máa káfàrà suleimanu wàlákin na ṣayàtí na káfàrú alimuna na tafiya àmì ìbílí àmàkàmọ̀nà síìrì àmàlìjẹnu àmàkàmọ̀nà síìrì ṣe ń kuma ayé síìrì ṣúnẹ̀ bá àmì ìbílí fama alìjẹnu àmà dẹun lẹ́sù kọ́lọ̀ àmà dùkọ́ ma máa dùlù lẹ́yìn iṣu yíwọ̀n àkọ́yá ó yígbẹ̀rẹ́ ti jọ abájọ àmà adásanátọ̀ àmà dùkòkúrò yíwọ adásanátọ̀ iṣu ọ̀gẹ́ ewu mọ̀ ẹgbó nà abájọ àmà anyá gbọ́yìn ìwẹ̀ ẹlẹ́ màá tilẹ̀ dọ̀rọ̀ tó àmì ibilis fama ama ibilis nne. ke akwụkwọ shekil ugbo maka une ke a imani kwa oyoyi gaskiya insha Allah a ti sihiri ruba yau ifam a ihe a tukọrọ àwọn lẹ́yìn ma gbódó ne ihu ugbo iche ma ne ihu ata ìyàjọ ń wá tó ká nù màá ló bá àmà àlìjẹnu ẹnẹ màá ti ẹnẹ ìbílí ìṣe ẹnẹ àlìjẹnu ṣe àmàkà máa ti fa máa dùn ṣe kùí rẹ àmàkà máa chátá dùn ṣe kùí rẹ àmàkà máa tó dùn bíbí àmàkà máa dùn máa ṣe rẹ. ìnàmọ́ ìnàbẹ́ bọ̀dọ́mọ́ àmà àkókò àkíní àmà àlìjẹnu dé dọ́mọ́ àmì ìbílí dé dọ́mọ́ ẹ àmà àlìjẹnu dọ́mọ́ àmà àlìjẹnu gbìdẹ́ ma nụla ọla ma ga-enuche kpọrọ ọla ọla anabi sallallahu alaihi wasallama ya nihi ajinu salatatu asna ina ma aljanu shola mai tamashi ina bai kuma nika ma aljanu kuma nika kuma awu ni ba hu wa yaro ma da bin amma aljanu ne yare ma ta ne shin ka e aljanu gila ya tune ba kenya ta duhanwe ne le ne ka aljanu gila tune ẹ̀yẹ tó bí àwọn ẹ̀kọ́. gọ́ọ̀sà máa jẹ̀ lókè náà bá tọ̀yàrùn ewu máa ń màcháíká ní màcháíká na ní ìfìrìtì kó rẹ̀ ní general ní àmà jẹun ewu bí ẹlẹ́ màcháíkó kó rẹ̀ ifá àwọn màjálì ẹ̀ àmà jẹun sinfun hayatun wakila ina bẹ́ẹ̀kì dọ́mọ ẹ̀ bí àpá àlìjẹ̀ lọ́nà màcháíkó ama ti tun ko hele ten i bia nga ma ti tala lo bibi la jelo ma ti tala lo bibi la mom da ke di se pie ba ma ti di sa pie ma ne ke ria pie ba ma ti ne ria pie ma ti ne du ma ni ma le ama je ne le don wa sinfun yad'u ya ya yaduna wa yad'anun ya na be domo abile ama de re le jale ko ka ko ka alu le ama je no sodo daalɛ amaalijanu ɔluju mi ma se ɔlɔ la ma se ɛnya diilu kpa ma etikpɛtulu kɛ ɔlɔ alijanu ko ma se ma obilɛgɛ ugbo ugbo ma amaalijanu do do yɔ ìdí àrẹ àkàtì ìmọ̀jẹ́ là kìíní amaalijanu wa anabi na alayhi wa sallama ìlìgá amúlò tó kata yi ma ma ya do do yɔ iduwa yawataka majmu'ul fatawi wannan yawa ibn hajar yawataka da fatahul bari in wako ti ibn taymiya yenu ji la mal januci buka mun ma de no ma chado du yo en ga wa ma chado du yo en ga gola ma chado du yo ubile ejeta abakini tabari bu nàbà jẹ ní kùmà jẹ ìmà jẹ di masalasi nàbí kùmà jọla masalasi abẹ́bẹ̀ wùmá a máa ti rúkúyà a ma ti àdúrà a máa ti ọkọ̀ máa jẹnu yìí máa ti kùmà kẹ̀kẹ́ tí gbogbo tí gbogbo máa yájọ kùmà lágbọ̀rọ̀ ọjọ́ ẹ̀kútẹ́ a máa jẹnu ìnàmí masalasi méjì kìdó jáde jẹ́ màgídẹ́ yìí oyi anaghị ma ị gaba arịa ọla amasalachi ma na ma alije n'ibe ka dị ime anyị ka oyi ọnụnwa tụrụ kwa tụchaka ya hmm. tụrụ ọnụ àdálù ma ṣe ní ìjẹ gbàdúk ma gí ní ma ló túbọ̀ ma yá kọ́ ṣẹ́kàrà tó ma ṣe ní ìjẹ ma mẹ́rọ ma ma ma ka todale amajenu engai ame engai wai wai wa umujile machajo yin enwa tuje uma enwa tuje uma machaje ujeun kama je mushaje dabal ki wai fi hadisi ka kace ni gudi me baka kanabi hamisa abun bishe wal mayani lafiya i amajenu on lunya ci

ma dio ebi ma eni ni ama te ujem ma ni sallallahu alaihi wasallam eni nga ujem nga ama pa ujem ujem kula du me ba ama pa ama ujem le o bu we la go du ma lo te me ya mu on ka ni bi ka ma je le ye lo bu we la ugbo du ma lo ya mu du me mu du ma ki ọrụ ọrụ ọrụ ọrụ kenele je dagide ogun ti yo a abe mo gun du yi la mo nya wo ja no rotire mere to dala nabi sallallahu alaihi wasallam yeni medo wela chere gin medo ba na mo ama ama sallallahu alaihi ama

yẹlẹmìrò ajigbe mẹlẹ òbílẹgẹ ọ̀nà yẹn àmà jẹnu àrídà lè tẹ̀sẹ̀ kulu wọ̀tẹ̀sẹ̀ wúru ọ̀nà àkùmà àrídà òjìgbó màlẹ̀ aláwọ̀ tẹ̀bára kẹwọ́ tẹ̀ aláwọ̀ lába ìyàtọ̀ ọ̀nà ọ̀nà màlẹ̀ jẹnu torukuma nìkì náà sàrídà òjìgbó ma fi òjìgbó kàtí òjìgbó mu àjẹnà dé ju àjẹnà dàpè àjẹnà dé ràkúmi yàá dókúnú yàá dàlá ya di zaki ya wade dole aljana dole ine ke rida tuwa ke hu ibili olugo ne ke rida tuwa ke hu kuma aliyo gomne ine ke yu mo jibo e yola ki adu ugbo ojo ne oyo ma ye ka ke buka taki nya ero la kubo ina bu era bu nri ko ina ke abu nri ko te

kìlù lẹ́fẹ́ kìlù lẹ́gbẹ̀ẹ́ ó di máa lélẹ̀ pàdé àyẹ̀wò léwu ọjọ́ tí tágbàdé àfiṣẹ́ lọ ẹ̀mdà tí a ṣe àdìká máa kó ìjìbó ẹ̀rẹ́ máa yá kóló ẹkùn máa tó ìjìbó ẹ̀rẹ́ sọ́la máa nìyí kì gáàdì ṣe ìgáàdì ọjọ́ ẹ́ ìgáàdì ọjọ́ ṣe dẹ́kù ẹ̀ bá tọ́mọ́ nìkan ṣe alẹ́kù ẹ̀ ìmádà alẹ́ máa ṣe àrídà kó ìjìbó ká tí òjìbó rẹ̀ màrídà tí òjìbó ká tí òjìbó mu rẹ̀ inekwa kabalijelu rida toji bone dabal ke wa ibi hadith ka ta kota na hadith abu hurairah radiyallahu ta'ala anhu en kwa nibi en ze ka kuma ko jon ke ade yuto unwo ene ka wajo ye ule ya abu yi kwa abu yi kwa abu yi kwa ba ya abu ya abu ya ta ka bo re ijugi dugu be mo ki wa be ye a ah, a ah.

ẹ̀yà ìdẹ̀kẹta ilẹ̀ já níma ilé òun áhọ̀ àríwọ̀ ìdẹ̀kẹta lẹ́yà múdàbí ájójí àì múdàbí á àbúrẹ́ra ní ìwé májàwá lópin àbúrẹ́ra wà lópin òun wà ní tàbí akóòwò tí ní pa àbìdẹ́bìnú tí ní pa yẹun tí ní pa yàtìjá pa yàtìjá àbúrẹ́ra yóò bí ẹ̀tẹ́ ìrìn àyàkẹ́ ọmọ ìdẹ̀kẹ́ ládàá lè ẹ̀rọ òtítàlá àwọn e ya ní ẹ̀bọ̀n mọ́dà jẹ́ àgbẹ̀ àbúṣẹ́lẹ̀ títàlá títàlá títàlé ẹ̀mí dání ọgbọ́n ẹ̀mí ẹ̀dẹ́ òtítàlá ní òtítàlá ẹ̀dẹ́ òun jẹ́ ẹ̀tọ̀ pẹ̀lú na ya kùnrin ayá lọ rẹ̀ na ya ayá ti so wàá gbàdọ̀ alẹ́ kó n tẹ́ kú ẹ̀kú ẹ̀kú náà inú tọ̀ ọjọ́ ìdúmọ̀ ń gé tàbí àkótọ́ ẹni ẹ̀gbà ní òdu jẹ́kù ayádàṣíbà wẹ́kẹ́ ayátàkùnrin sí wẹ́gbà aláwọ̀láìláìláwà láyọ̀kẹ́yù akẹrẹbí wà láyẹ̀ òdòwò ìdúwòmá ọwọ́ àlàyé àbíyẹ̀ wẹ́gbà akẹrẹbọ́nu wẹ́gbà tọ́mọba ìbílẹ̀ ìgbẹ́rù yàkọ́nà nínú abi ile mo ka ala bi sallallahu alaihi wasallam e bi ni amu e ha ene e emra bi ka tali juju e adua ne ake ya mo dua eri adua mo bele ka ne ko wo adua le bi mo ko wi e gba ibili ni meru a le mo bi zaka ibili

nga kini salamu alaikum nga salama kwangele e a ki wa alaikum salam mo kubi alete ke woda nga ku salama ngele e mo salama du nga kini ene nge ci aljenu nge ci abe ko nge ci oya kalwe aljenu nge ci abe ko nge ci ene aljenu nda ci bal jinniyo aljenu la ruda to ne ina aljenu nge ci ai na kara ga na kalo ga kini na ya da ka doni doye do no da da do e a mo do o e le de do si ne gbono wa la ti e ne ba e ma ko e dia e de o le mo le di ho o to wu ni e gbono ne da gbono ba o le to wi bia àwọn le le le le sa le dia hmm. al ke ma kan wala dia de nga ti eh, ni ee owó tí a jẹ́ wọ́n gbẹ́lẹ̀ gidẹ́ ìgbàmà jẹ̀nu ẹ́dẹ́ alùpùpù àwọn ọlẹ́ ẹ́dẹ́ gẹ̀ẹ́dẹ́ ìgbìmọ̀ wọ́n jẹ̀rẹ́ jẹ́ wọ́n gbọ́ ìgbàmà ọlọ́ àmàlẹ̀ jẹ̀nu ẹ́dẹ́ ọjọ́ àti ni hun ẹ̀ẹ́ òun jẹ́ máa ti ni hun ẹni ń nù la e ẹ̀ láyà ń wá yí ẹ̀tọ̀ láyà ní ṣe amẹ́ka mọ́ rùkọ́ àkí ní owó ẹ̀ṣà níjì tẹ́lẹ̀ka ẹ̀ṣì yàn owó ẹ̀hún ní ipẹ́ mú ẹ̀ṣà kókọ́ náà mọ̀ nìyí ọlẹ́tùnrin àti tọ̀tọ̀ tẹ̀ dáálẹ̀ òun á wá fún to ogwe mu gede ka mewaji kunga mabu ka mewaji ko yele ni ya guyala mewaji tabo ngati ka hungani ki digade on gereki eto ugwele wa matini turu kama keno kama nikidoche on gereki ba to wekenda ba kama ki eni kidoko tiji koko elege ali yobote keni ya ko ere eni ya ko me

alìjẹnubá yàrídà tó n'obìlẹ̀ ọmọ ìgbẹ̀lẹ̀ yàrídà tó n'obìlẹ̀ ọmọ ìgbẹ̀lẹ̀ ihe àmúrídà tó n'obìlẹ̀ ọmọ ìgbẹ̀lẹ̀ ọgẹ́nẹgidẹ́ yìí wẹ́kẹ̀ máa mà ní kẹ̀kẹ́ aṣẹ́ n'obìlẹ̀ ẹ̀ ọmọ gbúgbìlẹ̀ lẹ́lẹ́ màṣá gbígbẹ̀lẹ̀ ẹ̀ máa mà ní kẹ̀yà ọ̀là kàún ẹ̀yà ìgbẹ̀ ìnádọ́ ojú ṣe ń kò mí ẹwù ma gọ́bà omi adáàlẹ̀ náà ẹwọ̀n ọ mẹ́ e báyìí ni ọtí ewu kà máa ṣe nà máa ọtí ewu kà máa ṣe nà máa ee àmì àwọn jìdá ló gbogbo ewu yìí mi aka rẹ̀ ilẹ̀ yìí nàbùdá àmì ẹjú lè dùn o

kò jí ni dókè yá ma ẹ́ ọ ama kíkà máa gbé ẹ̀ẹ́dí akọ̀yẹ̀ gbáàgbà yá ká pàtí máa dún àtàwọn lọ àmọ́sẹ̀gí ní ẹkọ́ ìjùmọ̀ kàmẹ́jì ní káà lẹ́gbà bọ́mùnẹ̀ ẹni kí yọ ẹmdà ń tógí máa kàmẹ́jì ní káà bàbá àmá orí náà mẹ́lẹ́ kàmẹ́yà náà mẹ́lẹ́ kàmẹ́yà adékò lè ṣe

nga ẹ̀dùn náà bó dàgbà oúnjẹ ẹ̀dùn náà bà mẹ́lẹ̀ oúnjẹ ẹ̀dùn náà bà mẹ́lẹ̀ òun yẹ àti òun yẹ ti fún nọmba ẹ̀dùn mẹ́lẹ̀ nọmba lẹ́yìn ẹ̀dọ́ ẹ̀dùn mẹ́yìn dì hún hún kó lẹ́ka yìí òun á ti lẹ́lẹ́ sàkà yìí kó yẹ lẹ́nu àkàyà lẹ́sẹ̀ lọ lẹ́lẹ́ kó yìí kó yín kẹta kàmẹ́ kọ́tẹ́gbó yìí dẹ̀ gbó wákẹ́rẹ́ bẹ́ẹ̀ yìí ni dákàmẹ́ dẹ̀ lẹ́yà rẹ̀.

ní dèmálẹ̀ malẹ̀ kẹrù lẹ kókò orúkẹ pẹ̀lẹ̀ tí bá tó gọ́ lẹ lóòmàdọ̀ dèmálẹ̀ malẹ̀ ọmọdún mẹ́tàdẹ́hùn kí a lọ ọ̀ṣàdẹ́hùn àjọwádìí ọ̀rọ̀lẹ̀ ọ̀nà ẹlẹ́kùn lè mí gẹ̀rẹ́ yìí àpí ọyẹ màdé akẹ́lẹ̀ bó orin ojú táàyè gbogbo tí gbogbo ìná máa bú kí a wà lè kó kí ní bèkó ọ̀lẹ́gẹ̀dẹ̀ ti practical experience tụrụ awa gị chewu dị na gị aja ala likọ enwe ike mana gị ma chekwu ma ya duru mụ ọla ya ọgbọgwụ ehe tụrụ ka ma dị n'ihe ima chekwu ani enwe dubi sihiri jọ ima chekwu ani enwe duba alije n'ụjọ ima ya chekwu ani enwe duya abibili jọ adịjọ ka aka gịdị ebe ma fụ ise bịa gwa na kinye bi okwu anyị kụ gwa na kinye bi

òun kéjú lẹ́lẹ́ ẹ̀ẹ́sẹ́máṣẹ́má ẹ̀múyẹ́lẹ́dùkwánìyàtẹ̀ oúnjẹ lẹ́kú dágàlẹ̀ òjìlẹ̀ lẹ́kà dágàlẹ̀ ẹni oyé ìjọba ẹ̀nẹ̀gẹ́lẹ́ ẹ̀múrò rẹ̀ ẹni oyé ìjò ẹmúrò lóbulẹ̀ ẹ̀kọ́ m'ele wọ́n biliko ŋe na ba ike ike wa ne wa ne ke ike bɔ denw yi ne ni bɔra bɛɛ ne ke ɛnɛ dɛ ɛnɛ dɛ lɛ kɛ na wa ne ba ɛdi jugu jɔ bɛ kun ŋɛ de dunu kɛ na dunu bilɛ ba ɛdi yɔli ju yɔli ju ɛyam e ne ina o ti na bɔ ba. dago dago da stop stop stop ne mo mokada e na mo mokada mokada na e ku wa to e ke de la ta ke de wa e ke de la ta e ke de la ta pa ile wa eli ama machine ama machine mu emele du ama machine amele du kuma machine na tu na na tu machine yu una koma ama machine la du machine ke la kwa le ba agba ngelu so ta ngebe ne le ko ule ko ne koma ba onílẹ̀ ọ̀gẹ́dẹ́ àkùnrin ìjọ ẹgbàtẹ̀lé àti ní ìdúnú ìdúnú ìrídà tó ń bùlẹ̀ yìí tíṣà kún gbogbo gbogbo ẹja kàkàr ní ẹtí kẹta náà kàrọ mọ́lẹ̀bá ẹgbàtẹ̀ àrídà alẹ́ ìbáyìí màrí kìrìdà ẹgbàtẹ̀ àrídà alú kìrìdà tó ń bùlẹ̀ wá ìmàrí kìrìdà ọwọ́ alìkìrìdà kẹlẹ̀kẹlẹ̀kà mórídà yìí kẹ́ kẹni kìí sánà kààrọ̀ mọ́lá kìí sánà dùn àmọ́lá ìgbà ìwádùn mọ́ máta dúró yóò mọ́ ti dẹ̀rú rà ẹ́kì wọ abájọ yìí yà ní kìí jẹ́ kẹsánà àdùhọ abájọ yìí máṣàkà mẹ́rún kẹsánà kùrù sí ọmọlẹ́bá ẹ̀ka bí ha ẹ̀ka bí múrídà sí ìjù ìyá múrídà sí ìjù lẹ́kẹ̀ wọ́n kùrù sí lẹ́kẹ̀ náà ṣe bá ní kìí abẹ máa mọ ní ẹjọ oyé yẹ kó ńlá ní ilé ogbó nìkan tí a bẹ̀rẹ̀ mọ́ wà lórí ìwò. àgánìkó òtútù alẹ máa rídà alìjẹnu yà rídà tó bàlá alìjẹnu yà rídà tó bàlá. abu ayyub al-ansari radiyallahu ta'ala anhu eyo janga ni biwaru aba ni biwaru eyo janga dabal ki bụ abdullah ibn abbas hadith riwaya bi mustadrak al hakim yani ujeun de agba dị de agba yi taki ujeun de obalawa ya ujeun de ya kalu ya ujeun de ku ya ujeun de ku tari kalib sallallahu na ali ɔbala kì akunu yɛm ɔbala akunu yɛm ɔbala kì akunu yɛm akunu ati bɔɔlu kú bɔɔlu ní alẹ́ kéwòn àmì kíni kú ɛkɔ kuma jíjí wo ibà má alẹ́ jẹnu ma ṣe ɔbala ɛkɔ kì adaba yẹ jíjí wo alẹ́ jẹnu ma ṣe ɛdza kata alabi tẹ kíni kú la kẹrẹ bá alẹ́ tẹsu bi yẹnu kú daba o yà alabi yẹ yẹ si kíni kú kíni kú rẹ kíni kú kíni kú sọ fáa yà ló lẹ mọ aa alagbemu domi.

yana annabi a balaga da kwano leje da bal on a belen annabi sallallahu alaihi wasallam yayin tilka al-gawl ik ma do al-gawl le mo gam ma do al-gawl le egubi ma do al-gawl al-gawl le egubi chal je numi ama annabi sallallahu alaihi wasallam Iwa ibùn tèmí àrùn gbogbo ayé mẹjúmọ̀ fẹ́ta kí ní ẹn kùmà àdó ewu bí bá a ti fàmì àmàlìjẹ̀nu lọ́mọ̀ a ti síhìrì ẹni kì kọ́ ṣe síhìrì àmàlìjẹ̀nu òun àrídà tó gúbi òun ṣe gúbi kùmà ẹlì òun nuna òun mẹ́rọ náà ìdí mẹ́rin lónà òun mẹ́rin lónà ni kí abewa imin bebo ma ci ko ce marda ti marda ti bila ene dugu mele ki arga ba le ba e pa to ra maru pa dum do pa ne bi biro mo su e ko ce dum mo ni ko ce biene siri ya ta te ne le ne lo bi famu ya ta te umi ne do mo cere tene ni ki arga te bi no ene dugu arga te bi ene le ba ìṣòro àmì ìṣe ìṣòro máa ń màpá ìṣòro àjọyọ̀ màpá mẹ́ni mẹ́ni yìí kẹ́ni ọ̀rẹ́ rẹ̀ tòdálẹ̀ màárídà tó bàlá màárídà tábíá anibisala sọlọmọ ẹni alikalibul aswadu ṣèkọ ebi ayé dúdú ebi ayé dúdú ṣe ìbílẹ̀ rẹ̀ tòdálẹ̀ ìbílẹ̀ fún àmàlìjẹ̀nu màṣárídà tó àbíá màárídà tẹ́jù in most cases yẹn máa ń dé yorùbá má ṣe adé ìlé kékeré ní àdìyẹ̀mí àdúrà sí ìlú kékeré ní máa kí ni omi eku ọgbẹ́ ejò miẹ́lẹ́ àbẹ̀ àkìtọ̀ ejò yéegi ní ọgbẹ́ rẹ̀ lẹ́kìtì àdìyẹ̀mí àdúrà sí ìlú àbálẹ̀ ejò kà máa gbójú ṣe àdúrà sọ ojú ilé kàmé ejò líle lù bí mẹ́líkẹ́ lé ọ̀hún wáyé yébù ẹ̀lẹ́gùn tó àmì ìjò bí kò màtí ayé ó ta lọ́la ọ̀gẹ́nẹ̀lẹ́ àbàkára yún nga bí gbèjì wò àmì ìjò ọ̀gẹ́lẹ̀ wa tó àdébí sọlá sọlá máa ní mẹ́ná kí àyè máa àmàlì jẹ́ na kudiri radiyallahu ta'ala anhu ungi abisa ibi daba akarabo daba wo ba wo yele abu ga daba wo ba yele onye kere bele nnọọ na-achị abụsa id nwe agbọgwụ abụsa id nọọ na-achị onwekwa ụgwọ a na onwekwa ụgwọ adị ji agrik ka igbe ihe ọgba nwụlele tabụ na agbọ achịche kẹlùrùjúni kọ̀dín kó ẹ̀hẹ́n dábẹ́lẹ́ àti ní yí màá ní wùí gbélé kí ájẹ̀gbẹ́ kí ájẹ̀ṣẹ́ máa tó tábù ńlá lé ó yí léwu lẹ́lẹ́ àmì ńlá gbé iṣẹ́ ọmọlẹ́ káíkáíkáíká ìgbọ̀mọ́ bù mẹ́gbọ̀n mọ́ ẹ̀bá ẹ̀mdé ìlú í aṣíkéjì tá lálẹ́ ìlú òun àmúlò kókó mẹ́rin alẹ́wí ẹ̀yìn apá àbúṣe bẹ́lẹ̀ wù

ẹ̀yà kairọ ẹ̀dùn ìyìnlẹ̀ tó a máa fánibí sọ́lọ́sẹ́lá ma lè túgbọ́ ọ̀rẹ́ kádẹ̀ ma tẹ̀tẹ̀ wáyé a máa fánibí ẹ̀lẹ̀ a a ka máa náàgbà ọmọ ayé àdé ìbò kẹ́lẹ̀ ma dọ́mọlẹ̀ lùmọ̀ kúrò àmà pẹ́lẹ̀ kuma gida ya yaya mata kwa kuba ni mtu na hakuna rangi kunya ibo bilivyo za tulisho leo kitu marugo mo it took them several months o manavo ndela aliko so ama no he nawa ya yaya mata kwa mtu yule na hakuna rangi kunya ibo bilivyo na kunya so la ara to ọyà ń ti tọ ìnẹ́dá kọlọ́gìdẹ́ ìwà àbájọ dị. tàbí àtọ́jọ́ ká ẹni òun ara yìí fún kẹwa alébí ẹni mọ́kọ̀ ságìlì ẹ̀dù ẹ̀rọ̀jẹ́ mọ́fà ọfà rẹ̀ ọfà tòmátà mọ́fà ẹ̀dù tó dẹ̀rùn náà tókò alùkẹ́ ló tún yíkẹ́ bá abókùrẹ́ ìdàkùnmájé so mada mada ali da bana le e ma ko ba tare so le bi je mu elu mu ye ta di mo mo ha ndu o ba gida e na wa yi ma le ki lawa mo ida e ki da ta gal ko ya nda go da da go o ya ki ya ta du ro ga ni ji go ya ngu o ba ki ni ki e e o ba mo le mo ya ngu o ya ya ta du

ọkwana dọla cheju ungurugye wu na alu bia kuma ne abu abu abu abu sa'id na khudriya ni fa ma yudra ayyuhuma kana asra mautan al hayatu am bada ene ki kokwe wu ma do baba ama to de yu ni ko wa lu ama wu gide ba wu do ba ni ama yu ba nabi sallallahu alaihi wasallam ama ka nabi hadwa ji turke ke yayi turki mudaji mana gemki hapun de o ha tangi yu e yu ni ko wu ko nínú sọ́lá ìṣọ́lá wáyé ni ó ṣiṣẹ́ àgbáyé ṣiṣẹ́ àgbáyé ṣe gíyè rẹ̀ lọ ní wọ́n lè lẹ́yẹ̀ ìṣẹ́fìrò lè sàlẹ̀ mẹ́bẹ̀ rárá wọ́n ọjọ́ kí ṣe ọ̀gá rárá ẹ̀yẹ́ bá kójú mọ́ àmọ́ àti ní kúrú owó ọmọ àgbẹ̀dẹ́ ìkùsù mẹ́wàá rẹ̀ ìnàbí ni mẹ́dínẹ́tì èhè òkàjọ gẹ̀dẹ́ ìbá jinnan pẹ̀lú asìlẹ̀mù iná mí ìjòkùnmájí òbìdẹ́ màlìgá ọrọ̀ amálìjẹ̀nú gẹ̀dẹ́ òbìdẹ́ màlìgá ọrọ̀ ọ̀wẹ̀mẹ̀ na màlìjẹ̀nú kùnmájí òbìdẹ́ ìbá màlìgá ọrọ̀ ọ̀wẹ̀mẹ̀ فإذا رأيتم منهم شيئا فعادلوا ما يديه ما نبا ما بودا كبومتا وكدنجي وي وكلكو كتنجي وتاتمي هاي وبالا كتنجي وتاتمي هاي ودود أباكي دو كتنجي وتاتمي هاي ناتني كوكوي كوي أنا كوكيدا تنجي kumedu pa deji ho yamite ama omuda tini kumata shanki mudodu de ko de dingechi imdo bara ekobara bigechi imre eji eke ji ihe wubi ngechi kemachalijem ngechi kichebili ngechi ewujemi lewegidemu imna amna jem ngechi eyalu imde bili ngechi eyalu emeji rutan eji ogo mkore na leka ada bila kiji hoye kẹ̀dàdùnmọ́ líbà yẹ́lù ẹ̀dàdùnmọ́ káàlẹ̀ àti ní ọyọ́ mẹ́ta ọ̀rọ̀ ẹ̀bá ilẹ̀ gbẹ̀rẹ̀ nínú pẹ̀ẹ́nì àyíwá ọdàbìlẹ́gẹ̀ẹ́dùn ìjàjẹ̀nù ẹ̀ṣẹ́ ẹmẹ́yìn òmìnir tánẹ̀mí ìṣẹ́bìlì ẹ̀ṣẹ́ ẹmẹ́yìn òmìnir tánẹ̀mí ọ̀nà ẹ̀dàbí wúlẹ̀ àkínítọ̀ èyí ní sọ́jọ́ ti dáwà gbogbo ẹ̀ ọjọ́ mẹ́ta gbogbo ìjọ mímẹ́ ọ̀nà kùdàbí ẹ̀ ní èjì òjàmìnà pẹ̀lú ẹ̀ ṣàlìjẹ̀nù ẹ̀ṣẹ́ abẹ̀kẹ́bìlì ẹ̀ṣẹ́ lè yẹ òmìnir tánẹ̀mí ẹ̀hún lókẹ́ tẹ́nì mai ne wannan insha Allah inda yi aljannu ne sha bi iblis ba ya da yi wada e ba da biliyon na ga e, e na ina e ina e ina na kope shaka te ki ko te bu ne ta bu <laughs> no ike bu dole eyu eyu emi yo eyu ye abi re ko yi ko e la la yi ye ko yi ko se yu bi a je ọ̀la abúrò ajúgbó tí a ṣàkà tí ju alìjẹ̀mú ìṣẹ́yìn ilẹ̀ ẹ̀rọ ọ̀pá ìṣàkà wòtí ọ̀la ọjọ́ kẹ̀kọ́ kọ̀kọ́ àkókò ọjọ́ kọ̀kọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní orítánẹ̀ ọmọ máa ti ṣe orítánẹ̀ ní abẹ́rẹ́ ọjọ́ kí n pa ẹni mọ́kúnà ní ìgbòjì pọ̀ ọ̀la ibú kẹ̀kọ́ yìí pa ní òkú tòdálà níbi sọ́lọ́láwà àlèwọ̀sọ́lọ́mọ́ yé ní aljinnu awamiru eneke umachi jinnu amiru eh amalje nile iji ujene tu abalje logila umade mbuki qur'ani atabali kadu atabali macha bugile na wije watane mawadi haina maya makuji wele ba a je maya bugi mama ni bije

ije huwelele ẹni gbọ́gẹ́lẹ́lẹ́ dúró ní ẹmàlùfẹ́ nìkan so ebile ti nẹ̀máàdì jù rọ́mà kí ni sáàmpù tàníkẹ́dó pẹ́ẹ́pẹ́ àmọ́ kàmá jẹ́lẹ́ àrídàtọ́ anẹ́kẹ́dó ìwé rà fún mi alárìkẹ́dó ìwé àdàgbà wọn jẹ́lẹ́ àrídàtọ́ àdàgbà ẹ̀lẹ́kọ́ ìwé ìwé zàkì ẹ̀ńkà ẹ̀dọ́mọ́ zàkì èkìjà ẹ̀nà tìṣìkì má gbọ́ bá ní kékeré kékeré ẹ̀hẹ́ akẹ́kẹ́ ya bụ ẹ̀lúgbọ́n ọ̀gá mẹ́ra kí ni lẹ́kṣọ̀ lẹ́kṣọ̀ màá dúró kó aja ka àyàkà yìí bífọ́ takalẹ̀ الجن والشياطين والسحر علاقات بينهم علاقة بها من أبادها مومتعي علاقات بين الجن والإنس علاقات بين الجن والشياطين والسحر علاقة بها من مومتعي topic topic topic واضح dami littafi dabina ati littafi ki akola luba mali jenu ki de laptop gidai dabina olu lu ji me gwiji to ji littafi yi de ni ki akola luba mali jenu ba mi littafi ki bobo a consult engile egbase egbase nya ba jire to iri akatiki to iri aka ciki kimoni ọkụ anụ nụma nge nugbo ama jemi to achịtọ gbogide Bible Bible baịbụl ikwu na ahụ na mgbe Bible baịbụl mgbe inga tare ko inga ta insha Allah to ne ko ni yada in ya de babu ne lami wa mun ne do afi an babu ne ni yo iya kila dai ni to yiki dai bulga mi mata ki ko ji ho de babu ne lami o de babu ne ti pa to na di ma o de mata ki te ho babu ne dai kan ju kuna ne ka ti o ko ko o ki de nga me wanka kamu ne chanje mu e o taka da bible ni balu ma ti o pi àwọn ma pa ma do gwa ni lo le ma yau saka da babu ne to ne na insha Allah ga da mun aya aya da gudu to area ka ne gidu ko tiki ka bu ko mun shi asbabul mas shayatin aw asbabul mas shaytani en ijenge bili ne gidu o tun en ijenge bili ani ka do tun da tama ini ibli mo rutu abe akal jenu ada karimu

se abẹ́pẹ́ aláti ṣe àlìjẹnúwà ìyá jẹ́nà màlìyàn adó tó dọ́la wà rùdùwánì yìí aléìdì ṣẹ́hun kẹyẹ alẹ́ aláti abẹ́kálù làkà kẹmùrù gbẹ̀rẹ̀ má bá ìyá jẹ́hun má kùmá pàdé dọ́la nílẹ̀ mìíràn àti ní ẹgbẹ̀ bọ̀dọ́mọ òònẹ̀ òun àhúgbàlù àmàlìjẹ̀rin wọn náà yà wọn àhúgbàlù àmàlìjẹ̀rin ọ na-akụ na ahụgbala ma njem na-eji ọnụ ọghọm iche ụka m ọgọdọ ume kachasị mama chenkwu n'obula adụ omi ụdahụ omi okisi omi nna eduri kúrò dahụ ma ti nìkẹ́ àti ahụ àhúdù bí lẹ́yìn mi ṣe ọ̀nà rọ̀jìm àbẹ̀ àti bísmìlá sákẹ́dù ọ ahụ dá máa jẹ nu ọlá oyin ẹ̀bẹ̀ màkà mọ́ máa yá ní ọlá oyin yí àtìtì lẹ̀ ohun màkà ọmọ máa yọ yìí ọmọ máa dá tó mọ́ yìí wẹ́ àyà mi o máa mà ní kẹlù lébi omi ó in actual sense omunewu idweta shewu timati do gboru ka mu ne jo ko ma se won owo ba a ka mu ne ko yo wa na le nja ajo ma ko yo mo anne ma jo yi e. meti bu meji ne ti do meji ne kola ma ka jaba gbo ko meti do un de re ya te ya te e. o yi ma me ne re ni ala ibra e ajugo to ibe ne ka wa kini era ma atino mo era ma

wani aljanu ne ma giduma wanya ne eh lo ya lamu na lagai ba ma labin su fil azabi ne ma lamu giduma ma da to da ale idi ho na ko na hama jinu ba mu ewu ewu ma do 2004 lótó mọ̀ ẹ̀kẹ́ tí wáàzí àpákà òun rùlẹ̀ wáàzí ọmọ anákọ̀lá àmọ́ làkìdá bọ́ọ̀lù ọgbẹ́nẹ̀gìdẹ́ ìjọ ìṣúlẹ̀ òrùka ń fi hápùn ejúkejú póòmù òyà nìmọ́lẹ̀ ẹni ní mọ́sálásí máa yẹni fílẹ̀jì ń déjọ ìdóde fílẹ̀jì ń rí àwọn fílẹ̀jì ń lẹ́gbẹ̀ẹ́ yẹni ọmọlẹ̀ bó kàmáàjọ mọ́ kàmáàtọ̀ òun ẹ̀wọ̀ ọ̀dọ́bálẹ̀ dẹ́wọ̀n àti ẹgẹ́tọ̀ òun kò ń dọ́ ẹbí tùngá tọ̀rọ̀ ọjọ́ ka ǹgẹ́ ọmọ tùngá ọ̀dọ́ gẹ́nẹ̀ lẹ́ ǹgẹ́ ọ̀ọ̀chí ǹgẹ́ gbogbo ǹgẹ́ ọ̀ọ̀chí ǹgẹ́ dàbí aló ìdàbí dá ọrọ̀ dá ǹgẹ́ agọmọnú bilẹ̀ kìlé ilẹ̀ tẹ́ àmẹ́jà pẹ́yú iṣẹ́kọ̀ gẹ̀gbẹ́ àmàlìyànlómi lọ́kọ́ náà ti abiyaye tabale yin ma malon pa kuchaka ogala ga meja tu ngeta ga mele taki koga kini meya da dị di male da na di male ati male ta cha ga mele ya taka meya ngeta ngama mudu bu ngeta bona ija ngam ngam te maromo na kiki no cha badan en ya che aku me aro yi ẹ̀rọ̀kọ́ ma ní àwọn ẹ̀nà àtìgbò olóyìn ma ní owó wáhàí kẹ́ẹ̀náwá ohun ẹjí ni rọrẹ̀ lẹ́gbọ́ ma ní ẹjí ni pélé lè léò àmá àmì ọmọdé àjẹ̀lẹ́ ní àkàmà jẹ̀lẹ́ àjẹ̀lẹ́ rẹ̀ ọ̀ṣẹ́ kí ẹ̀mdà máa jẹ̀lẹ́ àjẹ̀lẹ́ wà lè lẹ́dí ìbò àlẹ́ ya àmọ́ ogun mọ́ níjẹ̀lẹ́ ní dáa bí tọ́ ọmọ ayé húgbàrún máa bẹ̀ káàmì àhúgbàrún ní àjẹ́lẹ́ àdìmíkẹ́ húgbàrún máa ní àti ẹni múnú ngà mẹ́tí àjẹ́lẹ́ àti ní àmà kàbá dàbà wọ́n ní kíkà lọ́gbẹ̀rẹ̀ múnú kàmá

ọ̀pọ̀ àdó èmí ẹ̀nẹ̀gẹ̀ àkúgbò ọ̀pọ̀ àdó ẹ̀fẹ́ tí ṣù ẹjù máa mú ṣù ẹjù làdá ààrẹ ẹni kí ọlá jọ yìí ọ̀lá ẹ̀pàdókò àdó ẹ̀bá òwú ẹ̀tù pítọ̀ lé máa lè wòye gbó kà máa jọ ojúwó kìí dábà lọ́gbẹ̀rẹ̀ mọ́ màmá lọ wé tí ní dọ̀ mẹ́bà ábà máa jẹ ajídà líle ó ngàmá rá ngàmá àtọ̀ rẹ̀ àmá ya àmá kú àtọ̀ wọlé jẹ́ àkọ́ ìbẹ̀tà àtọ̀ ọmọ tí inú àmá kú àmá àtọ̀ ọmọ tí àtẹ̀ kọ́ gbogbo ọlọ́dà ngàmá jẹ́ àtọ̀ rẹ̀ ike dị ebe a ka ma daa aka maka e ịchọ oyi onwe e kacha lụla abụghị ma e kacha onwe daa tapụ agwọchinedọrọragụ ohikere onwe ori aka kalibi a tinihi amerụrụli ọmachi onwe liyeyi abụghị dịtị yọ na kwụwa ya aka la wa onye dọtị gị ukwu yi onwe ọha kịtịtị gị nwada ọrụ onwe gị nwa alịbọ ọrụ nwa

nga kunga o ku ta salama ka men na pa gba on ya ho le bel bu nge la ku mi ni le tu akola le ala lɛ le ata ke le emi aba ye mu bu wa ati mi amal jenu ma

to insha Allah abe ti unenge ti ke mali ameni ya mule jengele tu jebi dama uye vitele mda de pele ta al kame tele kem duwa jengele kem duwa jenga bu kenya ngam da tine kama ke ku jibda la bali ameke ni ku kama alu ameke anawa to mele bala kama to unge anya to makede wa oya bismillah ameke assalamu alaikum ameke du assalamu alaikum umnu ble kwan ana mutin ti ini amina nyong ngwa ne jeje ya mena yau mugu a tsananin jajiya ko ka tana ta kwali kun ni ta gaga ala mena yau mu a jajiya ti ka ti turale aljannu ya ya ci alaci ya aljannu zulmul insi lil jinni akai zulmul insi lil jinni yake ya ci zulmul jinni lil insi ya ne ba kama aljannu kama wato na ee ịnịgba ka mazị e ka mmasụ na alachi dum hụ ogowe ma ihe anyị ga ya na-ebe ụmụ ogenele eketa ya si alụsku ufedo yuo tabali na ne obodo m ka mazị jenu anụ ju ya onekele ẹ̀tọ́ kele wu ọ̀rẹ́ mádùn yìí gẹ̀ẹ́ níbà a lè láìpẹ̀lẹ́ àṣẹ ràmáyú ma bá màlẹ̀ pa ọ̀nà kẹmàájá náà ìpàkọ́ ẹ̀ ní kẹ́lá tí kò wílì ọ̀nà lẹ́yìn àti nínú àbájọ́ òdu ẹ̀kọ́ àdàtí pẹ̀ ẹ̀gbà wọn kó dàjà kó lọ ẹlòlù gbogbo dún ẹ̀gbà bọ̀ ẹ̀ṣẹ́ nìkọ́lọ́ èrò lò amáàlìjẹ̀nú màṣá alóṣùkò ẹgbẹ́ bọ̀ mẹṣà bọ́ ẹ̀gbẹ̀bọ̀ máa kì ní kan. máa ẹ̀dọ́mù mẹṣà bọ́ kàmáàlìjẹ̀ lága báyìí ni ọ̀yà máa ẹ̀dọ́mù ọ̀yà máa ẹ̀dọ́mù àmáàlìjẹ̀ lẹ́ ya e nebe bo ti chamu ne angi jama de tunga kola tunga tuye yema yele en ga hapo ne jama ko ne le ali jemu jini pedo ngi kola di nunga no ko ni ni haji ima cha gini ki cha ali buta buka ima je kun kun ima chini jina kun ay gel ne te gel ali jemu ne we nda makali jemu daru kenya ma ichu na ilimin kuna tewure inu egbaleba ojimawe awowe arzikiye fiushowe nden ruwe banko ohun igabe egere ti preambu nisi nga ti oji on en asbab en ki jenga mu aljenwa o ma ni e egbebodomo e àwọn mo la hijab ke ya na be gide ma ma onwe iwe kama gini amene kwa be uji ne cha mole ni matano yo une gula ti jina gula gula gula ti ni ya ya no ya ba ya ni am baba ma ni weno ya bi no kama ya no ya ku che ko mwe bi mi gede ba bi u bi u le amenyo ni ja mele che bi ni go gudu ja ta ma chogo i ama ama ama ko ya wanta ya ku ko ya ba ya karatu eke acha dini ke ti pa ke de wa la ke acha dini eh a ni hijabu eh ke a tu ko lu memele ke ma bo leju na lo la wa tini eli so che nka mu na ebe ku ma jamela buta be he wa ku ma nu ju ene ke a ni hijabu e wa ti a je ne ke ma ni je ne ke a ni hijabu ti a je no tu ne ma ta je no ka ne a tini wala le di wa ziki mali mi gidai ce e video gidai mi gidai

ẹmàtí ní ìnìbí ìgbẹ́dọ́wọ́ kìí ṣìbẹ̀rẹ̀ fún àmẹ́jà ní kíbà wọ́n máa fi nàbí rúdú gẹ́dọ́wọ́ kìí ṣìbẹ̀rẹ̀ fún àmẹ́jà ní kálẹ̀kẹ́ ẹ̀nà ọ̀yàbá fókè lẹ́yìn ẹ̀dẹ́ àmàkàmá ṣàjẹ̀lú gbẹ́gbẹ̀rún ma bá àbẹ̀kújì ilé ma bá àmúnẹ̀kẹ́ má ti jíǹsì mà ní ẹ̀rà mi kíkà ma ń rò rò so natural alkẹ̀dẹ́ ẹ̀ so àmọ́ ọ̀làkẹ̀dẹ́ àwọn ìgbàdọ́ ma ní ọ̀gá òye iṣẹ́ aláhùn anigẹ́ òdùmáyò ó ka ẹ̀yìn fẹ́ ọ̀la تكالي وبوا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته اللهم اغفر لنا بالقران والحمد لله امام وصحبه ورحمه اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته اعداء الليل واطراف النهار واجعله لنا من ايام اللهم